On the 8th of March 2017, precisely, it was a Wednesday morning, we learned that Hausas and Yorubas in Sabo community, an area in Ileife, Osun State, had a clash. Uh, there was uh, this problem with Hausas and Yorubas in the community. So we, it left a lot of people dead, Hausas predominantly. Many houses were burnt, shops and properties destroyed in the course of this fracas, because of this impasse. So at night.com, we decided to come here to Ile-Ife, the ancestral home of, home of many Yorubas, to ascertain exactly what has happened here and to give you guys a, uh, an up-to-date report of the outcome of the impasse. Has the issue been resolved? Will we see a repeat of this? I am Damila Rokonla. Welcome to night.com TV. Well, we had to take permission from the police officers on ground. They quickly told us um, up and then so we left then the artist started asking questions here and there from the guys around to know exactly what was wrong and then of course to uh, well get their versions we made these Hausa men um, who, who were just about talking to us before we met another man who willingly spoke to us okay so Alhaji Bashiru said, well. Nǹkan tó ṣẹlẹ̀ ní Ifẹ̀ ó ṣẹlẹ̀ láàrin obìnrin Yorùbá àtọkùnrin Haúsá lórí ibi tí torí ṣọ́ọ̀bù tí Haúsá yẹn ń ta oúnjẹ Yorùbá ló ní ṣọ́ọ̀bù ó ń ta minerals and some drinks díẹ̀ Haúsá yẹn máa ń ta tú lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ so ìgbà tó gbóúnjẹ dé mo rò pé ọbẹ̀ dànù Uh, obìnrin uh, Yorùbá yẹn bá ní pé kó clean ibẹ̀ yẹn ibi tó ń try láti lè gbé ọwọ́ àtomi kó fi gbá ọbẹ̀ yẹn ló bá di wípé ìtọ̀hún ṣáòtú ẹ̀ ó ń pariwo lé lórí ṣé bí mo fẹ́ gbá kinní yìí ni mo ṣe láǹfọ̀tí nìyẹn ìtọ̀hún náà dá tiẹ̀ padà ó tán ìṣẹ̀lẹ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ after two days ago nọ́túnà tún wá àsántì plan torí ọkọ ẹ̀ ó wà lára àwọn union abuja garage lẹ́gbẹ̀ẹ́ wa níbi báyìí níbi filif station tó wà sábò so àsántì plan pé kan attack wa the following day two days later náà bá ń gbé pankẹ́rẹ́ àtàdá tán bá rí any hausa man wọn kàn máa na òǹtọ̀ ni bí Christ bó ṣe ṣẹlẹ̀ ni. bọ̀ wọ́n sọ pé àwọn haúsá pa èèyàn sínú bíbárò wọ́n pa èèyàn wọ́n gbé sí ìwàrò wọn is that true. irọ́ pátápátá ni because níbi òkúta lọ tí mo witness èmi àti bàbá síríkì làjọ lọ ní mùtúárì àwa la kó òkú haúsá forty six tá a lọ ṣe mass burial fún wọn ní Òṣogbo kò sí òkú yorùbá kankan tí èmi fojú ara mi rí pé yorùbá tàwùsà parí tó bá dẹ̀ wà ó yẹ káwọn náà jáde kan wá ṣó ẹ̀ kí rí ìjọba rí tiwa but títí wọn kan náà pa ó yẹ kan jáde kan gbé síta kíjọba náà rí pé àwọn tán ẹran yorùbá tán pa ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn yorùbá púpọ̀ because tá a bá ní gbogbo Yorùbá ló ń bá wa jà irọ́ ló wà ń bẹ̀ kò rí bẹ́ẹ̀ because àìmọye àwọn èèyàn wa tí Yorùbá tán rescues wọn tán gbé wọn pamọ́ sínú ilé wọn during the crisis àdúpẹ́ lọ́wọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tán dẹ̀ ṣe kínní àwa mọ̀ pé ọlọ́run ọba kì í sùn ọlọ́ọ̀ba asan lẹ́sàn rè. okay so what of the properties that were destroyed ṣe lè ṣàlàyé some of them the properties that. yes tẹ́ bá ní kí n máa ka ilé kọ̀ọ̀kan mo lè kà torí ọmọ sábò ni mí àmọ́ abọ́ fọ́ọ̀tì ṣé kí n máa sọ ní kọ̀ọ̀kan àtònílé yẹn first láti junction sabo junction mo bẹ̀rẹ̀ láti ilé alhaji tanko ilé bàbá mi ni wọ́n sùn náà second house tó tẹ̀lé ilé alhaji aro seriki former seriki wọn jólé ẹ̀ third ilé alhaji dauda ajumobi wọn jólé ẹ̀ fourth ilé alhaji audu aro wọn jólé yẹn. how many houses in all at least ilé tí mo mọ̀ pé wọ́n jó pẹ̀lú shoppies ó máa tó fifty. fifty houses yes properties shop. properties dey wà now shops. yes ibi shop malami níbi tá a jọ ń sọ̀rọ̀ yìí. who is malami. malami ó change dollars he eh, is at abuja now so wọ́n jó mọ́tò ẹ̀ wọ́n jó shop ẹ̀ owó wà ń bẹ̀ but mi ò lè sọ pé iye báyìí nítorí èmi kọ́ mo ní shop mọ gbogbo ibi tá a ti jọ ń sọ̀rọ̀ yìí shop àwọn méjì dá shop Seriki gbogbo ẹ̀ wọ́n ti jóná. Well, is government saying anything about um, replacing or? Eh, nǹkan tí ìjọba bá wa sọ ni wípé àwọn á ṣe ìrànlọ́wọ́ ti agbára wọn ká wọn sọ pé àwọn máa tún gbogbo ẹ̀ ṣe fún wa ọ̀wọ́n láwọn máa ṣe ìrànlọ́wọ́ fún wa n tí mo mọ̀ ni. how sọ pé ọjọ́ báyìí. many things wey dey carry money some of them themselves i no know whether na hungry dey catch them rice common rice dey help carry bag of rice go run. my bike bag wey dey use when my cloth and things dey dey help pack am go. So what do you want the government do for you? Now? The thing what we want government may, may do for us, we need may, may help us. Other things will go maybe if even though you don't fit pay off. Oh, pay some so that our market go relax because we are just in nigeria and we no wan wahala because many wahala dey come out from another um, place niger delta um, Maiduguri, all those no Haram. So, and another one, and that one come, come out for Ife. So we no want make the thing the rise. We need make the thing the normal, make so that all Nigeria will give. Uh, Kubura's house, lady who was reported to have slapped the Hausa man And then, of course, these guys were sure that um, they did not do anything terrible to the, um, to the lady. They even showed us the place where they killed somebody here um, in front of Kubura's house. And then we went out on the streets to ask Yorubas what happened and for their own versions, but they kept saying, okay, um, I feel very quick, kí let me ní by you." ẹ̀sìn gbé bọ̀ kí lẹ gbọ́ kó ṣẹlẹ̀. haúsá àti mọ̀lẹ́kọ́ haúsá àti yorùbá jà. àwọn àyè. Karama. Eh, ṣé n lè tajà bí báyìí? N tajà bí báyìí. Òkè mo ní ṣé mo pa àwọn tó ṣẹlẹ̀ ní bí báyìí, nǹkan tó ló ṣẹlẹ̀ ní bí báyìí. Àwọn Hausa àti Yorùbá tó ń jà ẹ̀ mọ́ ń pa ẹ̀. Ọkẹ́ eh, lẹ́gbẹ́ kó ṣẹlẹ̀. Eh, but they no buy your own shop for you. But wetin wetin you think say cause the wall at that time? We hear about the. I don't know but that time where the thing happened, where you dey you know dey. i dey my house. dey your house. the party wey dey about one piece. one alright so we're asking people about um, this fight that happened there that time? I didn't know anything about it because I'm the civil servant. Okay. We are not around. Okay want to ask you what happened and your, these shops are not burnt they were not burnt while the other ones on that side were burnt what's the difference why did they not burn this one and they burnt the one opposite them that's why that's what we want to know. okay. my brother don't don't don't cut my hair. See, go mean now. No, don't worry, don't worry. No be you they capture. No wahala, e no put you, e no put you. Just stay. Oh yeah, so what happened? I don't really know. I don't really know. I don't really know, honestly. I don't really know. Are you Yoruba or Hausa? I'm an Igbo boy. Igbo my shop here, yeah, Oh, okay. But all of us here, we are all one. You understand? We are all one. Because sometimes, like Friday, they normally do prayer here. So I normally allow them to come inside my shop here and uh, they will stay inside my shop and they will pray. So, for my own opinion, maybe what happened because I don't really, I can't really tell you what bring the problem. Oh. But I just know that I thank God that the light, the fire did not reach here because it seems that maybe they love us because we used to keep them as our own brothers. Which people burns the shops? I don't really know. I can't say. I can't say. If I run from which people burn, which people burn this shop? Like, you know, say they burn this shop, they no come burn this one. So we're asking why did they burn this one yeah. and not burn this one here? So I, I get the uh, sample. I think maybe the titi, that titi enter for inside the market. You know, the fire never caught You never cross the road, come that beside. That it, that it, you the city enter that place there. Yes. And, junction. Yeah. Okay. So uh, that uh, that uh, point one I uh, the mm, for I deserve. So you understand? If you see now that the fire, you don't put the fire for one stop for there. You go. you reach for like a junction. But who put the fire? wey put am for you know say they dey pick house dey pick one house dey pick one house dem no born one dem born one dem no born one. my brother i know the way dey if e if e say na fight e dey nobody dey dey run away you understand. everybody don run eh, that ah, time. Ah, ah. everybody don run o. the thing is so you sef run. you say. you sef run. ah ah ah i don't know. you wan kill me Don't there. you wan kill you. na god don assist me never never kill me he's a reformer. He was explaining to me that he was in that company. Most of the people here that normally say something. Because I myself, before the incident happened, let me say like today now, when the incident happened, towards in the zone, it was in something 7 o'clock in the night. night because yeah, we normally stay here by eight, uh, 9 o'clock, 10 o'clock before we left home. All of a sudden that night, we just discovered that everybody was just running, although the policeman was here that night trying to settle the matter. So what we just said, stone and the uh, bottle, even my leg sef. I was inside my shop that night. I'm about to pack because, because of the incident eh, because i normally hunt them maybe by nine or ten most of them will be here will be watching film so because of that incident that happened that night everybody now run away but we thought that maybe by the next day that the matter will settle down although the policemen dey take with their in-law dey started patrolling all over the place but still yeah, they are still throwing stone and bottle even the bottle that they even throw into my shop sef oh, and i enjoy in this my leg so the next day about let me come to shop because i stay as a Aderemi. So let me come to to shop. So any bike man that I ask that you should take me to Sabo, Sabo you say ah there's a crisis there. I say ah crisis doesn't mean that what's happened that night that is still starting again. I stop up to four bike. Nobody accept. And I check myself to this place. So when I get to that up there, that yellow building, that up up there. Yeah. I discover that there's some pe- uh, eh, crowd of people all over there, and there's a crowd of people people all over that side. When, when I ask, they say it's the Hausa people that is this place and the other people. On the other side. So well, for my own opinion, when I saw that very day, I was there when everybody they are throwing stone within each other. So that's what. That's the Nǹkan táwọn Hausa sọ ni pé gbogbo nǹkan tí wa a máa ń gbà pé Ọlọ́run ló mú wa a dẹ̀ mọ̀ pé ilé ọba tó jó ẹ̀wà lábùkún by God grace gbogbo ohun tí o dúkìá wa tó bàjẹ́ ẹ̀mí tó lọ sí ọlọ́run ọba á dá padà fún wa ẹ̀mí tó lọ ìyẹn ti lọ àwọn dúkìá wa pẹ̀lú ògo ọlọ́run á padà wá adẹ̀ ń bẹ ìjọba ìbílẹ̀ àtijọba àpapọ̀ ìrànlọ́wọ́ kan ṣe fún wa kan bá wa tún agbègbè wa ṣe so ìyẹn ló máa jẹ́ kí àwọn èèyàn kan padà sínú ilé wọn torí kò sí ibi tí àwọn èèyàn máa sùn òjò dẹ̀ ń bọ̀ àsìkò òjò la fẹ́ wọ̀ yìí so a rọ ìjọba ìbílẹ̀ a dẹ̀ rọ ìjọba àpapọ̀ a rọ ìjọba state kan jọ kan ṣe ìrànlọ́wọ́ kan bá wa tún agbègbè wa tán bàjẹ́ kan bá wa tún ṣe torí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa sùn. ìjà yẹn ti parí finally. ìkò sí ìjà gbogbo wa wà peace báyìí àwọn èèyàn gan ti ń padà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tán nílé tán jó ilé wọn wọn sì ń bì like èmi tí mò ń sọ̀rọ̀ yìí agboolé ilé sísítà mi ni mo máa ń sùn torí wọn ti jó lé dáàdì mi ibi tí mò ń gbé wọn dẹ̀ ti jó properties mi eh, so kò sí ìjà mọ́ báyìí àwọn èèyàn rìn mọ́tò rìn gbogbo ẹ̀ ń lọ bó ṣe ẹ̀ kó lọ ní wọ́ọ́rọ́wọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró wọ́n ṣe wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Yes. So where I'm standing presently is in front of, a uh, front of a store, provision store, at least it was before uh, before the incident that happened on the 8th of March 2017. A lot of these guys are returning here, but a lot more are not coming back here anytime soon because they are scared what happened on the 8th of March, that Wednesday, that fateful morning is likely to repeat itself. Although um, one of the people who took us around has told us that this impasse has been resolved totally, but the people here are not um, going to buy that at least not at the moment okay so um, as you can see we have um, rumpus on the floor uh, half um, burnt building here and a lot of other things here and right behind me also there are buildings that were destroyed uh, during the, the whole park and uh, in front of me on the other side but then one funny thing is that the houses and Yorubas here live together but the houses could identify very very well succinctly those who are houses, and they did not burn the houses of those who are Yorubas. We hope that this is the end of this impasse in this community. I remain Larry Kola. Thank you everybody for joining us on this um, beautiful trip to Ife day. And then, so of course, special thanks to the man, also the man behind the camera, taking all the clips here and there and ensuring that this footage is coming your way. And of course, we cannot forget to thank the Hausa community here in Sabo for allowing us, granting us access to the different places that we went to and the people out here for being hospitable, at least for today. Thank you. Have a lovely day.